ní ṣùgbọ́n ká máa kírun nítòsí tó sáré wa kọ́dà tó yẹ kó àdójú kọ́ kọ́dà tó yẹ kó ẹ̀yìn wa ló wà. ìyẹn náà mọ̀ kúrò ìtàn kọ̀ọ̀dọ̀ àwọn kan tó kéré gbogbo àwọn kan sàrà bù àfáà tó lọ sí pé sàrà bù náà rí àwọn àfáà tó kéré mọ̀ kúrò wọn ni kàrọ́wá tó rí mi ní sàkàràtú àtẹ̀sẹ̀. الرابع عن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قاضي لا نجد ẹ má máa sọ ilé yín di sàárè. إن الشيطان ينفذ من الباب الذي تقرأه في سورة البقرة. تقول الشيطان من فاكو ìdílé tó bá dín kan sọ́ọ̀tì ìbákọ́rọ̀ ètò ọmọ ń fákò ìdílé tó bá dín kan sọ́ọ̀tì ìbákọ́rọ̀ òótọ́ ìjọba máa ń dá ilé àmì ní orí ìwọ́n máa kan sọ́ọ̀tì ìbákọ́rọ̀ sí ilé ìwọ́n sálọ. ọ̀yọ́ ní oríṣiríṣi o ẹ lè jẹ́ tata yóò sá máa jáde nínú ilé yọ àpò rọ̀wé sáńgbà mi tó bá pọ̀ jù ní ilé ní àwọn ẹ̀jẹ̀ níbi tí kú o àwọn dàrú ilé abẹ́rẹ́ ìdílé lórí òwúrí ẹ̀jẹ̀ ni wọ́n ń gbé gbádùn ìbẹ̀rẹ̀ sí ka wọ́n sì bá kọ́nà mọ́bí ẹ̀jẹ̀ níbi fa ìyẹ̀wò tí èèyàn ó pọ̀ nílé yí bákan ẹ̀fọn ìdílé olùwà ẹgbẹ́ ìdílé gbèsè lọ ètí ilé ìdílé ẹ̀wọ̀n ó sì di ọ̀gàn tí wọ́n gbọ́dọ̀ jálù àwọn ọmọ. so nǹkan táwọn ọmọ ẹ̀ Oh, sorry. So. وني أخرجه مسلم الإمام مسلم وقد ترجم البخاري الحديث الثالث بقوله باب كراهية الصلاة في المقابر وني الإمام البخاري ضاف حديث إليك تعالى تفهمني تعيش منه قيمة هنا في باب حديث جعلوا في بيوتكم من صلاتكم ولا تستخدموها قبورا يعني باب كراهية الصلاة المقابر يا شقة قام فيهم بالتاء وبين وجه ذلك الحافظ في شرحه فقال ما مختصر إمام ابن حجر وأن سلعي إنه يشارك مفهوم صحيح البخاري فات الباري وأن يستنبط من قوله في الحديث لا تتخذوها قبورا وأن إمام بخاري فجاد من وراء النبي في إمام مامو اللي نساري ẹ máa mú dé sàárè bẹ́ẹ̀ ni máa kírun bẹ́ẹ̀. alẹ́ kò gbúrọ̀ lẹ́sẹ̀ ní màhálì ìbàdà torí pé ibi sàárè kìí ṣe àyíká tí wọ́n ti jọsìn pàtàkùn sọ̀rọ̀ tó fi yẹn mọ̀kúrú hà látara bẹ́ẹ̀ kákírun bẹ́ẹ̀ wọ́n kọ́ ọkọ̀ náà zà ìsìmáìlì yìí ẹ̀rọ mọ̀sánnáfà fi hàrí yìí àtàrjàmà wọ́n ní afọ́ ìsìmáìlì wọ́n ní wọ́n ti jiyàn pẹ̀lú musannif al wọ́n jiyàn pẹ̀lú mọ̀ Bukhari nípa تايتل فقال على حديث الدال على كراهة الصلاة في القبر لا في المقابر wọ́n ní dísùn wáyé sọ nípa àdífin tọ́ka sí pé kọ́kọ́ ká máa kírun níbi sàárè kìí ṣe láàrin àwọn sàárè kìí ṣe wọ́n ní ká máa kírun níbi sàárè kìí ṣe nítẹ́. kótó wàrà dàbí lọ́gbìn mọ̀kọ́bìrì kanáwá mùsùlùmí wọ́n mọ àgbà ní pé wọ́n ti ṣe ìsmáìlì sọ yìí ìsmáìlì sọ yìí kò rí bẹ́ẹ̀ torí pé lọ́gbìn mọ̀kọ́bìrì ó ti wáyé ìwà muslim ìjánu fi ìdílé láti káfíńú kòwó rọ bọ̀rọ̀ pé àbádé fi látàjà gbogbo yóò ta fún bàkọ́ ọ̀dùn àbí wọ́n ní لا قبيلة مقابل وقال أجل الدين وتأوله البخاري àlàkàrà láti sàlátì tó lè kọ́ ọbẹ̀ wọ́n ní Imam Bukhari wá túmọ̀ rẹ̀ sí pé wọ́n kọ kámá kírun ebi sàárè wàtàwọ́láwù jamaatun aláǹnáwù ìnáma fíhi ànádìbò ìlà sàlátì tó bùyù wọ́n mi lè pe dáàbì fi hàn sọ pé ìṣẹ̀lẹ̀ à ń gbé wá lóúnjẹ láti máa kírun ní ibi ìwà náà wọ́n yẹ kí wọ́n sáà fún láti máa kírun. ìdí ni mọ́tà láàyè sọ̀lù torí pàwọn ẹ̀jùsọ́ di àárẹ̀ ni. wọ́n ní kàánáwó kọ́ọ̀lá látàkùnú kàlùfọ́wọ́sọ ìgbà àkàtọ̀ fáwọn mi sọ pé ẹgbẹ́ dàbí àwọn òkú o àjàbí ńlá ìṣọ̀dún náà sí ìgbòyún ti fún ìṣe tí wọ́n kí wọn lé wọn ibo lé wọn ibo lé àwọn òkú lọ sàárè àbí so wọ́n yẹ kúbò fàámà jàwájú àṣọlá ti fi màkọ́bìr awul mẹ́nu nínú fẹ̀lẹ́sà fìdí àdìsí wọ́n yóò kọ́ bóyá ó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́ láti kírun níbi sàárè wọn là lè mú jáde inú àdìsí yẹn kúìtù ṣùgbọ́n abániwá ni pé láti ṣe rọ́bù fún ọ̀rọ̀ ismaili tí mo ibùdó hajar mú jáde. wọ́n ní kútu in àròdà ọ̀là yóò kọ́ tùmí níbi tọ̀rí kí ni mo tó pé ọmọsálà. wọ́n sábà ní pé àlè mú jáde lójúpọ̀ náà kí ni láwùjọ tó wà mo tó jáde inú àdìsí yẹn gan wọ́n là bẹ́ẹ̀. وإن أراد نفي ذلك مطلقا bọ̀tọ́ bá ní pé àlè mú jáde ńlẹ̀ yẹn rárá wípé tẹ́yìn ọmọ kírun bíi sàárè nínú àdéhùn yẹn wọn ní fàlà ọ̀ràn yẹn ò rí bẹ́ẹ̀ ọ̀kọ́lùkọ̀ dámínà wájú àṣìṣe bá pè àti sàlàyé síwájú bóun náà sì fàyọ̀ ńbẹ̀ ọ̀kọ̀ nákàlà ibùdó lóńdírí عن أكثر أهل العلم أنهم استدلوا بهذا الحديث على أن المقبرة ليست موضع lẹ́yìn sẹ́tì bí mọ́ọ̀dù ẹ̀ ń lè sọ́lá wọ́n ní ètò pọ̀jù náà àfà ni wọ́n ti fààyàn ní hadithi pé látàjà ló ìlú takún mọ́kọ́ ọ̀bẹ̀ àbí hadithi ìjà ló fi bìlú ti kún ní sọ́lá ti fún wọn láti sàkóso wa kò wúrọ̀ hadithi látàjà ló ìlú takún mọ́kọ́ ọ̀bẹ̀ wọ́n fààyàn lè wí pé a gbọ́dọ̀ mú annal mọ́kàbárata lẹ́yìn البغوي في شر السنة والخطابي ما جاي بين الإمام البغوي في السنة شر السنة والخطابي قلت ثقة بن وانسي ولو أرجح أن الحديث يدل على المقبرة على أن المقبرة ليست مولدا بالصلاة ونلي بلا سنة الحديث يبقى في إعرفة ينفعي ذات منكر لا سيما باللفظ أبي هريرة وقال يقول لفظ أبو هريرة صدق لا تجعل بيوتكم مقابر هو أصره في الدلالة ولليه ó là mọ́lẹ̀ pọ́n yẹn ọ̀kọ́ olú Ismail yadúlú àlàkàrà àti sọláṣẹ kọ́bírí láàfin mọ̀kọ́bì wọ́n ní ọ̀rọ̀ tí Imam Ismail sọ pé ó ń tọ́ka sí pé ká má kírun ní ibi sàárè kan kì í ṣe níbi táwọn sàárè bá ti pọ̀ máa mọ̀kànláfà sí sọ̀ríṣàlẹ̀ hadith ọ̀rọ̀ Ismail ó takò hadith hadith àbí òrẹ́ra wàlà yàtúnú hamlu hadith ibn Umar alayhi orí ẹ̀ hadith ibn Umar kò ṣe é tú bẹ́ẹ̀ لأن صلاتها في القبر غير ممكنة عادة wọ́n ní pàápàá jùlọ kéèyàn náà fẹ́ kírun níbi sàárì ẹ̀yọ kan kì í ṣe é ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀kẹ́fà yóò fi mọ́lu kàlámù sáré àárẹ̀ wó láti wá túmọ̀ ọ̀rọ̀ ṣẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ ẹni pé kéèyàn kírun nínú sàárì tẹ̀gbẹ́ òní bọ́ sínú sàárì kó ti kí ni o ṣùgbọ́n nígbà àfáà ìṣòwò ayé sọ ni pé tí ìṣẹ̀lẹ̀ tí àdéhùn sọ ni pé ẹ má kírun nínú sàárì téèyàn gbẹ inú sàárè kó tó lọ sínú bẹ́ẹ̀ so fílímọ̀kọ́ bí sáàdì wa sọ yẹn ibi tí wọ́n ti ń ṣe òkú sí ibi tí wọ́n ti ń ṣe òkú sí wọ́n ní kọ́lá ibùdó tíì wàlìmọ́wútá láyé sọ̀dọ̀ ibùdó tíì nínú àwọn tó ṣe sẹ́rù sẹ́rù Bukhari ni orúkọ wọn ní orúkọ wọn jẹ́ Abdulwahid ọkùnrin ọdún six wọ́n ní alimọ́ta aláyùsọ̀dún ó kú yí wa انا àwọn òkú ń kírun aláwọn sọ pé alimọ́ta aláyùsọ̀dún àwọn òkú wọ́n ń kírun وليس بصحيح ولا تنصريه قلته لأنه لم يرد نص في الشارع بنفس ذلك راعى لنص من الشريعة في أو كوي كينو هو من الأمور الغيبية فكنا ورققني التي لا ينبغي البت البت فيها إلا بنص fẹ́ẹ́fẹ́ àrí lọ̀rọ̀ mẹ́lẹ̀ ń parẹ́ àti kárí náà sùn òdálíkà mọ̀kúùdùn ó ní àṣírí náà sùn kankan ní báàbù tó sọ fún wa pé bóyá òkú kírun àbí òkú kírun bàkọjá àmọ́ yóò sínú ìtìláàpọ̀ alukọ́ọ̀lù bíi kódà torí nǹkan tó lè tó lè fọ̀rọ̀ kankan sọjá àríkú òkú ìkìlá ó wà sọláàtù musa alayhi salam wa sọláàtù kọ́bìrì yìí kàmọ́rọ̀ ahùn rasulillah alayhi salam ó náà nínú tí bọ́lá ànábì kírun pẹ̀lú àwọn ànábì ọlọ́run máa jù ní bẹ́ẹ̀sì lọ́kìtì ẹgbẹ́ sàárì wọn wà pé kò dídà kìí àmọ́ inú bọ́lá sàkì náà wà wọ́n sì ń kírun pẹ̀lú ànábì sọ́lá àlọ́ sọ́lá ní bẹ́ẹ̀sì lọ́kìtì wọ́n ní gẹ́gẹ́ bí ànábì bọ́lá ń kírun ní sàárì rẹ̀ kàmọ́rọ̀ àwòrán sọ́sọ́ sọ́lá ti bẹ́ẹ̀ sọ́lá bí àlàmọ́rọ̀ wa mùsùlùmí sọ́yìn wọ̀kàdálíkà صلاة الأنبياء عليه السلام عليه الصلاة والسلام مقتدين به يوم سؤال صحيح مسلم yẹ́bẹ̀ ìlú táwọn anábì kí lẹ́yìn anábì sàrẹ́sọ́lámà ìtìríkà lẹ́yìnlá àmọ́sọ́rọ̀ fi sọ̀hí lórí jọ́nà òru sọ́wọ́ mìíràn kí wọ́n sì wáyé lọ sọ̀hí. وثبت عنه صلى الله عليه وسلم أنه قال الأنبياء أحياء بل أنبي صلى الله عليه وسلم أنبي ولو با عبد مني وهو في قبورهم يشدون وما كانوا من فعليه وكما قال الموتى لا يشدون أي كورو الآن ليش إطلاقه أبي táwa dé ẹ̀rí pé àwọn èèyàn yẹn fáwọn anábì ọlọ́wọ́ bá àwọn kí òun sàárè àtàkùn èèyàn fáwọn àwọn anábì ọlọ́wọ́ bá náà ayé kù àwọn tí ń kí òun sàárè wọn. wọn ni àkọ́jọ bùyálà olùsọ́dún jẹ́ẹ́dì wọ̀kọ́dà sọ̀rọ̀ ìṣòro sí àhàdìsì sọ̀ríhà. ọ̀kọ̀já àánú máa wà áàmù nínú ẹ̀dẹ̀kànnì wọn ni ó ti wáyà gà níbi nítorí tó wà jẹ́ àjò kàtà àfẹ́rẹ́ wọ́n dáríkà sí àdìsàlẹ̀ rẹ̀ kàbí gẹ́gẹ́ bí ìbéèrè táwọn mọ̀láìka méjèèjì béèrè lọ́wọ́ ọgbọ́dù nínú sàárè rẹ̀ fẹ̀kọ́ ìlà ejìlẹ̀ fẹ̀yẹ́yẹsù mùsàlásì lahu akọ̀dùmọ́sílẹ̀ lẹ́fùsàms wọ́n ní wọn àkọ́kọ́ pé yá jókòó yíwà jókòó wọ́n ti wá mú orú nǹkan tó jọ òrùn wá fún ọkọ̀ dáná ti ṣe òwúrò bí wàá pé òrùn fẹ́ wọ̀ ويقال له أرأيتك هذا الذي كان فيكم ما تقول فيه وبليري في أن تولى عليه كلمة صنفاري ماذا تشهد عليه كلمة جري صالح يقول دعوني حتى أصلي يقول وأنتم تسمينا تكنتم ويقولان إنك تفعل قل هو لي أمر أكيد أكيد سيكون فيا فيا ابن حبان في الصحيح والحاكم وقال صهيب شهيد مسلم ووافقه الذهبي انه وحسن فقط لأن فيها محمد بن عمرو لم يحتج به مسلم بينما روى له مقرونا أو متابعة ففي التاريخ يعني في مذاكره وذكر إنك تفعل هو فهذا الحديث صريح لأن المؤمن أيضا يصلي في قبره حديث ليه يقول لي ملك ó là mọ́lẹ̀ pé alẹ́ tó gbàgbọ́ òdodo yóò kírun nù sàárè rẹ̀ bàbá tọ́lá bìdálíkà alùkọ́ọ́lù bíi anilmọ́tà aláìsàn ìyẹn ti fọ́ ọ̀rọ̀ pé àwọn òkú ìkírun وترجح أن المراد بحديث ابن عمر أن المقبرة ليست موضعا للصلاة والله أعلم. فأجل كنت توافق عليه wípé حديث ابن عمر ti sọ ni pé ibi iṣẹ́ ibi iṣẹ́ ìṣá ìṣá ti ló ń ìjọba ti sàárè sí i pé òkú tó wà nù sàárè wọn sì ń dìbò àpò ẹ̀kọ́ mọ ń kírun tiẹ̀ ò lè kọ́ sínú sàárè àyè ẹ̀kọ́ ni táwa sọ pé gbà tó kò tí ń kírun sàárè àwọn náà lọ kírun nù sàárè à lè kọ́ sínú sàárè òwò àdìsí kí wọn àdìsí àbú ọ̀rẹ́ àkọsọ fún wa pé ẹ má sọ ilé ibi sàárè ibi tẹ́ ẹ ti dìbò kírun yẹ́bẹ̀ ìṣe kírun di iṣẹ́ ayé ibi sàárè tẹ́ ẹ gbọ́dọ̀ máa kírun nù lé yín kẹ́ ẹ má bàjẹ́ ó dàbí iṣẹ́ bákan náà ìrìn ẹ pé ìwọ ni kẹ́ ẹ máa kírun ibi iṣẹ́. أكتفي بهذا وصلى الله عليه وسلم وعلى آله وسلم السلام عليكم Wow